ọlọ́run ló pàṣẹ fún mi pé kí n lọ sétí òkun níhòòhò láti gbàdúrà fún aṣíwájú ọláìyá igwe ló sọ bẹ́ẹ̀ ọ̀rọ̀ bí ọ̀kan nínú àwọn òṣèré ilẹ̀ wa ẹ̀bùn olóyèdè tí gbogbo èèyàn mọ̀ sí igwe ṣe lọ sí etí òkun tó sì lọ gbàdúrà fún olùdíje fúnpò ààrẹ lórúkọ ẹgbẹ́ òṣèlú all progressives congress apc olóyè bọ́lá ahmed tinubu níhòòhò ọmọlúàbí kò tí ì rodò lọ́mú mi o níṣe ló ń ràn bí iná ọyẹ́ ọkùnrin ọmọ bíbí ìlú abẹ́òkúta tí wọ́n tún máa ń pè ní ọlọ́ládé mr money náà ti tún jáde síta o ó sì ti sọ ìdí tóun fi ṣe ohun tó ṣe náà ó ní aríran ni òun ọlọ́run máa ń fi ìran hàn òun gidigidi àti pé ọlọ́run ló pàṣẹ fóun pé kí òun rìn ní hòhò létí òkun kí òun fi gbàdúrà fún aṣíwájú bọ́lá tinubu òṣèré náà ṣàlàyé yìí lásìkò tí iléeṣẹ́ tẹlifíṣàn tvc tó jẹ́ ti aṣíwájú bọ́lá tinubu gbà á lálejò lórí ètò kan tí wọ́n máa ń pè ní èrò tìrẹ ìyẹn your view mo wá láti ṣàlàyé nípa ohun tí mo ṣe níbi ọjọ́ mẹ́rin sẹ́yìn ni mi ò wá láti tọrọ àforíjì lọ́wọ́ ẹnikẹ́ni ṣùgbọ́n mo kàn fẹ́ káwọn èèyàn mọ ìdí tí mo fi ṣe ohun tí mo ṣe ni Bọ́lá Tinubu ti ṣe ohun ribiribi láyé mi mo ti sọ ọ́ láìmọye ìgbà nínú àwọn ìfọ̀rọ̀wérọ̀ tí mo ti ṣe sẹ́yìn níṣe ni wọ́n sọ fún mi pé kí n dìde kí n lọ ṣe ohun tí mo ṣe yìí nínú ẹ̀mí Ọláìyá ló ń ṣàlàyé bẹ́ẹ̀ ọláìyá tún ní aríran ni mí ọlọ́run fún mi lẹ́bùn ìríran gan-an ọ̀pọ̀ ìgbà ni ọlọ́run ti máa ń fi ohun tó ní fún mi tí yóò ṣẹlẹ̀ hàn mí ṣáájú àsìkò tí yóò ṣẹlẹ̀ ojú oorun ni mo wà lọ́jọ́ yìí tí mo fi gbọ́ ohùn ọlọ́run pé jọ̀wọ́ dìde ó sọ pé o nífẹ̀ẹ́ aṣíwájú ó sì ti ràn án lọ́wọ́ mo ní bẹ́ẹ̀ ni ó yá dìde lọ́ọ́ ṣe àwọn nǹkan báyìí báyìí báyìí fún un lọ sí etí òkun kí o sì lọ gbàdúrà fún aṣíwájú mo mọ̀ọ́mọ̀ ya àwòrán fídíò náà fún gbogbo ayé láti rí i ni òṣèré ni mí mo sì tún jẹ́ olóṣèlú lẹ́gbẹ̀ẹ́ kan mo wá sọ pé gẹ́gẹ́ bí òṣèré mo lè ṣe é ṣùgbọ́n mo tún gbọ́dọ̀ ronú nípa àwọn ẹbí mi ṣùgbọ́n mo fẹ́ sọ ohun kan fún yín o kò sí ohun tí mi ò lè ṣe láti fi àtìlẹ́yìn mi hàn sí aṣíwájú níwọ̀n ìgbà tí mo mọ̀ pé ohun tí mo fẹ́ ṣe yìí kò ní nǹkan kan ṣe pẹ̀lú ẹnikẹ́ni mo lè ṣe é dé àyíká yìí nígbà tí àwọn tó ń ṣètò yìí béèrè bí fídíò náà ṣe dórí ẹ̀rọ ayélujára ọláìyá ṣàlàyé pé bí ẹ bá jẹ́ yorùbá babaláwo lè sọ pé tí o bá fẹ́ ṣe irú àdúrà báyìí rí i pé o lọ sí oríṣiríṣi ọjà lọ́jọ́ ọjà ni kó o gbé ẹbọ ọ̀pọ̀lọpọ̀ èèyàn yóò sì wà níbẹ̀ kò sí yàtọ̀ ní ohun tí babaláwo máa ń ní kí èèyàn ṣe lọ́jà yìí àti ohun tí mo ṣe mo mọ̀ọ́mọ̀ ká fídíò náà sílẹ̀ fún àwọn èèyàn láti rí i ni kì í ṣe nítorí owó rárá mo mọ̀ọ́mọ̀ gbé e sórí afẹ́fẹ́ ni nítorí mo tẹ́tí sí ohun tó rán mi mi ò sì kábàámọ̀ rárá pé mo ṣe é nígbà tí atọ́kùn bi ọlá àyà pé ṣé ó rò pé ohun tí òun ṣe yìí mú èso rere tó fẹ́ kó mú wá wá àbí báwo ló ṣe rí lójú rẹ̀ ọlá àyà ní nígbà tí mo wà níléèwé gíga fásitì lẹ́nu ọjọ́ mẹ́ta yìí abala ẹ̀kọ́ kan wà tí wọ́n kọ́ wa tí wọ́n pè ní èyí wù mí ò wọ̀ ìyẹn individual differences níwọ̀n ìgbà tí mo ṣe ohun tí mo ṣe tí kò sì ṣàkóbá fún ẹnikẹ́ni kò sẹ́ṣẹ̀ níbẹ̀ ẹja ńlá ni aṣíwájú Ahmed Tinubu jẹ́ nínú ìgbésí ayé mi mo sì mọ̀ pé láìpẹ́ láì jìnnà yóò di ààrẹ orílẹ̀-èdè yìí nígbà tí wọ́n pe àkíyèsí Ọláìyá sí i pé àwòkọ́ṣe ló jẹ́ fún àwọn èèyàn pàápàá jùlọ àwọn olólùfẹ́ rẹ̀ àti pé ojú ọ̀tọ̀ọ̀tọ̀ ni àwọn èèyàn fi wo ohun tó ṣe yìí wọ́n ní àwọn kan sọ pé ṣe kárí mi ló fi fídíò náà ṣe tàbí nítorí àsìkò òṣèlú tó jẹ́ kí wọ́n lè rántí rẹ̀ tó bá yá ṣùgbọ́n láàyà ní kì í ṣe nítorí eléyìí ó ní kì í ṣe ìgbà àkọ́kọ́ rèé ó ní àìmọye ìgbà lòun ti sọ ohun tí ọkùnrin náà ṣe nínú ìgbé ayé òun fáwọn èèyàn kì í ṣe nítorí òṣèlú tàbí pé ètò ìbò ń bọ̀ ohunkóhun tí ẹnikẹ́ni lè sọ ìpinnu mi ni mo ṣe é fún aṣíwájú mi ò fi nǹkan ọmọkùnrin mi hàn ìdí mi lẹ́yìn nìkan ni wọ́n rí mi ò fi ohun tí àwọn èèyàn ń retí pé wọ́n máa rí hàn kámẹ́rà kò ṣe àfihàn rẹ̀ ọ̀pọ̀ àwọn tó ń sọ̀rọ̀ sí mi jẹ́ ọmọ ẹgbẹ́ òṣèlú alátakò àtàwọn kan tí wọ́n pera wọn ní yorùbá ni kò dárúkọ náà tán ohun tí wọ́n rí kí wọ́n pè é àwọn ni wọ́n ń sọ̀rọ̀ nípa fídíò náà nígbà táwọn atọ́kùn béèrè lọ́wọ́ rẹ̀ pé ó dàbíi pé ẹ̀rù ń bà á bó ṣe ṣe fídíò náà pé ó ṣeé ṣe kí aṣíwájú má wọlé ló fi ń bẹ ọlọ́run bẹ́ẹ̀ ọláìyá ní ọlọ́run kò ní rán òun ní iṣẹ́ tí kò ní wá sí o ó ní káwọn èèyàn gba òun gbọ́ Tinubu yóò di ààrẹ Nàìjíríà láìpẹ́ nígbà tí wọ́n tún bi léèrè pé ṣé àwọn èèyàn aṣíwájú ti rí i ṣé wọ́n ti pè é ṣé wọ́n ti bá a sọ̀rọ̀ ó ní kán má bí òun ní ìbéèrè yìí ó ní ọ̀rọ̀ tó kọ òun nìkan ni èyí nígbà tí àwọn atọ́kùn tún bíi pé ǹjẹ́ ìgbésẹ̀ tó gbé náà ni ọ̀nà kan ṣoṣo tó fi lè fi ẹ̀mí ìmoore rẹ̀ hàn sí Tinubu Ọláìyá ni ó ní ohun tí òun lè ṣe ẹlòmíì lè má lè ṣe ohun tí ẹlòmíì náà lè ṣe òun lè má lè ṣe ó fi kún un pé ọjà kan ni aṣíwájú òun gẹ́gẹ́ bí ẹni tó fẹ́ polówó ọjà náà lè tà ní ọ̀nà tí òun bá fẹ́ bóyá nípa ti ara ni tàbí nípa tẹ̀mí ọláìyá ní kò sọ́nà tóun kò lè gbà láti ṣàtìlẹ́yìn fún aṣíwájú wọ́n tún bi léèrè bóyá islam fọwọ́ sí ohun tó ṣe náà ó ní ọ̀rọ̀ ẹ̀mí ni nítorí òun gbọ́ ohun kan ni òun fi ṣe ohun tóun ṣe nígbà tí wọ́n bi bóyá ìgbésẹ̀ tó fẹ́ gbé náà kò ní ṣàkóbá fún un ó ní kò lè ṣàkóbá fóun o nítorí lẹ́yìn rẹ̀ ni iléeṣẹ́ kan fi òun ṣe aṣojú wọn àjọkẹ́ àmọ̀rí ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn aláròye online faith adébọlá lóníròyìn